ọ̀nà ire ọ̀nà ire ó ó ó ó ọ̀nà ire ọ̀nà ire ó orí wọn bire gbé mi dé mo bẹ̀ ọ́ ẹsẹ̀ mi wọ́n àpọ̀ ọjà o èrè o èrè o máa jèrè. padà wálé. Orodo. Mo fẹ́ gbogbo. dé mo wá gba ògo mi. ó wá gba kíni. ògo mi. kò sóògùn ẹ̀ ń bí. ah Cecilia ah jẹ́ kó fún mi lógo mi. kò sóògùn ẹ̀ ń bí. ah ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Cecilia kó fún mi lógo mi. o ò lè rógo gbàǹbí sẹ́yìn. ẹ fún mi lógo. bàbá ah. ẹ bá mi fún lógo ẹ ẹ fọmọ mi lógún ẹ. ẹjọ mami Cecilia Cecilia. jọba ẹ fọmọ mi lógún ẹ. ẹ fún mi lógo. Cecilia fọmọ mi lógún ẹ. ẹ fún mi lógo mi. ẹjọ ẹ fún mi ẹ. ẹ fún mi lógo mi. ẹjọ ẹ fún mi lógo. ẹ fọmọ mi lógo ẹ. ọmọ mi ní ẹjọ ẹ fún mi lógo mi. ẹ bá fún lógo ẹ. ẹjọ ṣé ìgbẹ́ fún mi. ẹ fún mi lógo mi. ṣé ìgbẹ́ fún mi. ẹ fún mi lógo. aláìlóòtú ni ọlọ́run ẹlẹ́dàá mi mà ṣàánú ọmọ mi bá mi gbògo ọmọ mi fún gbogbo ibi tó ń bá rí ògo ọmọ mi mọ́ bá mi gbà á lọ́wọ́ wọn kó bá fi lọ́mọ mi lọ́wọ́. Cecilia àbí Cecilia kọ́ ni mò ń wò ni ah lọ́wọ́ ìmọ̀ta má jẹ́ kó ṣẹ lọ́mọ mi lórí lórúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mi àtọ́lọ́run Ah, ti to bí láyé láyé láyé láyé. ọ̀rẹ́ owó tí mo kó fún ẹ owó ojú eégún ni o mo ṣáà sọ fún ẹ pé kò sí much lọ́wọ́ mi in fact mo lọ yá fún ẹ ni okay. o ṣe gan ni baby mi that shows how much you love me. not just how much I love you but how much I miss you. Um, jẹ́ ká pàdé lọ́dọ̀ láàrin lálẹ́. ok kò sí wàhálà jẹ́ kí n tètè máa lọ ń gbà. agbègbè. ẹ ìwọ náà má kó mi fọmọ yẹ o má kó owó mi fọmọ yẹ o. kí ló ń ṣe ẹ ah! owó wo. ìwọ náà kí ni owó yẹn kan fún lọ́wọ́ owó wo lórí lọ́wọ́ mi ẹ I was just talking to her. sọkọ dẹ ni wọ ibà kí ni mo ṣe fún ẹ. sọkọ ni ẹ ilà ìwọ náà. kí ni mo ṣe fún ẹ. o kọ́ mi lọ́wọ́ o kọ́ mi lọ́wọ́ rẹ̀ tó kọ́ mi lọ́wọ́ kọ́ mi lọ́wọ́ mi fọ́ mi fọ́ mi lọ́wọ́. o kọ́ mi lọ́wọ́ lọ́wọ́ mo gbà sọ̀rọ̀ n bí o. o kọ́ mi lọ́wọ́ rẹ̀ tó kọ́ mi lọ́wọ́ kọ́ mi fọ́ mi lọ́wọ́. Cecilia no Cecilia no Cecilia Cecilia Cecilia don't do it. àrí ìtara wà náà. o bẹ pa mí ni. àwọn èèyàn owó má bínú. Ah, olówó lọ́wọ́ tún yànlẹ̀. mi yànlẹ̀ owó kọ́ owó kọ́ ló wá gbà lọ́wọ́ mi owó kọ́ ló wá gbà lọ́wọ́ mi a kàn ń sọ̀rọ̀ ni. lọ́wọ́ náà ìtẹ̀lẹ́ sọ́bẹ̀ pa mí owó mọ̀ pé ìtara wà just leave me alone. Yé yé ara mi ò yá tẹ́lẹ̀ ṣe mọ̀. Ṣé o bá mo ti sẹ́wọ̀n ìmọ̀ àbàjẹ́lẹ̀? Má ìjọ máa ṣe bẹ́ẹ̀. Ó dà wá jẹ́ sọ fún ẹ. Jà lọ jẹ́ sí fún báwo kọ́ wà mí rà. má ṣe bẹ́ẹ̀ ìtàlà wà náà. ètò ìṣubú náà wà ó oṣù tó bá parí ni tó bá parí ni. I didn't give her money. tó bá parí ni ìka burúkú bàbá mi lẹ. you know. ọkọ mi. Cecilia, you are the only woman in my life. I can never cheat on you. Cecilia, Cecilia, Cecilia, Cecilia, Cecilia, ṣọ́dọ̀ kó máa here mi láàrin ta. Cecilia, you are the only woman I, I love you. I love you so much. Cecilia! Ah, Jesus, I tell him. Mami tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa kò yé mi àbí báwo ni ọkọ mi ṣe máa máa kówó ta nílé tó máa lọ máa fi tọrẹ fóbìnrin ta ẹ ẹni tí ò lẹ nílé tó ń ṣe òwò àgbèrè ẹ ṣé ọ̀nà karùn-ún kọ́ nìyẹn mọ́ mi. ọlọ́run níjẹ́ kọ́mọ tèmi parun o kó padà sí ẹlẹ́nu kí ni ìtumọ̀ yẹn ná ah, ah. ẹ wo ẹ̀yìn èkú là ń jàkàrà o gbogbo ẹni tó bá ń gbèrò pé ògùn ọmọ mi kó má tẹ̀ lọ́wọ́ lójú ayé ẹ̀yìn ẹ̀ ló ti máa tẹ̀ lọ́wọ́. àmín jésù àmín jésù. cecilia kí ló dé gangan náà kí ni wàhálà ṣe wá pọ̀ tó yìí ẹni bímọ gangan kó fa ìjọ̀gbọ̀n tó ń fa yìí wàhálà lẹ́nu ìjọ̀gbọ̀n lọ́la sùrùtù lọ́tùnla kí ló dé jọ́wọ́ ló fẹ́ bọ́nú ẹ̀ ah, ah, ó tiẹ̀ lámójú kúrò kankan ni máa lámójú kúrò díẹ̀díẹ̀ ilé ayé ò le tó yẹn ah, Mami, ṣé nǹkan tẹ máa sọ nìyẹn. jọ kí ló fẹ́ kí n sọ. ẹ dàbí pé ẹ ọ̀ndẹ́sà nǹkan tí mò ń sọ alówó tó yẹ ká fi jẹun ká fi ṣe nǹkan tó dáa nínú ilé láì wọn náà kó lókun fún mi ní ìta. nígbà tí ò ṣe pé ti dùn ẹ ẹ ó ní òun ṣe ẹni yẹn lóore ni ó ní kò ṣé èèyàn ò tún gbọ́dọ̀ ṣoore mọ́ ni àbọ̀ wọ̀ pé ó dáa kéèyàn máa ṣoore ni ṣó tún ṣoore ń sì kó tún mú wà ládàá ni ó dáa kò tó bá yẹ pé ó ní ìwọ lára kò sí jọ̀gbọ̀n bẹ́ẹ̀ èlò lowó náà gangan èló ni ó tán torí ten thousand ló ṣe fẹ́ gbére ẹ̀jọ̀ mọ́lẹ̀ ọlọ́mọ jẹ́ para yín síjọba lọ́rùn ah, lórí tí ò tó nǹkan. Ah, mami ẹ lè fún ten thousand bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ hmm, fún un jẹ́ fún un jẹ́ fún un jẹ́ fún jẹ́ fún jẹ́ fún jẹ́ fún jẹ́ fún kó jẹ́ kọ́ ọmọ ọ̀run wáyé orè ńgbàgbà ńgbà lọ́ọ̀mì ah, ńgbàjáre ẹ̀ta kan nìyẹn. Hmm? àmì ọkọ mi. kò tẹ̀ sí wàhálà. ẹ̀yin lè jẹ́ kọ́pọ̀lọ́ tí òwúlò kọ̀ọ̀kan máa ṣẹ́ gírì sí mi lára àwọn kan tí mo máa ń sọ fún gbogbo ìgbà kó máa ń ṣe sí mi rè ó sọ mí níyàwó ẹ̀ lé òun ṣọkọ kò lóun ọ̀nà mi láàrin títì ó fẹ́ torí àìlówó lọ́wọ́ ó fẹ́ fi yẹn pa mí lóko dà kọ́lọ́ ṣàṣàánú mi ni. àmì kò tiẹ̀ sí yẹn lágbára ọlọ́run gbogbo ẹni tó bá ń gbèrò burúkú ẹ̀mí mọ́ máa bá mi jó wọn náà ni. àmín jésù. jésù mi tí mò ń sìn kò fi ìgbà kan báyìí kó já mi kulẹ̀ rí òun ni mò ń pè ó ogún ọmọ mi máa bú yọnu iná jó nítọ̀hún dànù. àmín jésù. mọ tó yìí tí ìmọ̀bi tó máa sẹ́rù ẹ̀ka yìí ó yìí níbi sẹ́rù ká. náà má mi yẹn filẹ̀ ibi tó sẹ́rù ẹ̀ka yẹn náà dà ṣùgbọ́n kò lè jẹ́ òní kan kò lè jáde àjẹ stop stop looking at me like that my father got married to twelve women obìnrin méjì náà bàbá mi fẹ́ ipò kẹlò lẹwà náà ipò kẹjọ ni mo wà ó kẹjọ ni màá mi wà kò dẹ̀ sí wàhálà ayé òde ti torí ẹ̀ parí adẹ̀wà láyé àwà láyé kí ló dé. ìdẹ́ ṣe nǹkan kan máa ń surprise mi pẹ̀lú ẹ̀ o anytime tí bá ti lè promise ẹ pé mo fẹ́ fún ẹ lówó báyìí any delay tó bá ti wá wáyé wà sáré kojú sókè kí ló dé. Ah, ah, ó fọ́ ni kí n má kojú sókè ókè torí pé o promise mi lówó mo dẹ̀ bèrè ń sin mo ti ṣe é no now mi láì bó ṣe ń sọ̀rọ̀ yìí ó yẹ kí ìwọ náà mọ̀ pé ìrètí ọjọ́ pípẹ́ ó máa ń ṣọkàn láàárẹ̀ ni. ṣòro ah. eh, tó bá sọ bẹ́ẹ̀ ló tọ́ bọ̀ kò wá yẹ kó láìkì owó tó o ti wọ gangan láìkì owó jowó lọ kí ló dé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù mí nípa ọ fún ẹ ó ti pọ̀ jù. kí ló pọ̀ jù ẹ eh? èmi Kẹ́mi Sọ́lá mo ti láìkì owó jù jọ kí ló porúkọ mi ná fúnra rẹ̀ ó sọ pé Kẹ́mi Sọ́lá ah, ó yẹ kó fowó kẹ́mi ni ó yẹ kó fi ọlá kó fi gbogbo nǹkan kó fi kẹ́ mi tó bá ti fowó kẹ́ mi ẹlòmíì máa gbà mí mú ẹ lọ́wọ́ o ó máa lose mi o ah, mi ò lára àyà náà. lẹ́yìn owó nsìn tí ò bá ti sọwọ́ kò sọ̀rọ̀. ah kò sọwọ́ kò sọ̀rọ̀ ni kò sọwọ́ kò sọ̀rọ̀ ni ah, o mọ̀ nǹkan táyé ń sọ ń sìn ni hmm, ìgbéwó náà ń pariwo. má rọrùn ó ti yé mi ju bó ṣe sọ lọ. Ah, ah, mo lọ́wọ́ forúkọ sí tẹ́lẹ̀ now you're talking ah darling. mo ti di darling báyìí. ẹ eh, ah darling náà. ṣáàdà lè máa lọ báyìí sí. Mm, a lè máa lọ hmm. but ṣé hotel, yẹn náà ló ń gbé mi lọ. ibẹ̀ náà nìyà. ah no no no no no ah má gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn sórí mo mọ obìnrin tó pé tá a bá lọ bẹ̀ a máa wà more comfortable a dẹ̀ máa enjoy ara wa gan tó ẹ pé in fact ìwọ gan ò ní sọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì yín mọ́. ṣé gbogbo èsì wọn ṣàṣiṣẹ́ dáadáa. Ah, ah, ṣé màmá mi lọ síbi tí ò pè mí ìwọ mú owó ti hòtẹ́ẹ̀lì yẹn wá. Eh. ìwọ ló tún máa gbé owó hòtẹ́ẹ̀lì yẹn sọ́wọ́. ẹ ẹ náà jẹ́ ń gbà sọ́wọ́ náà ṣebí mo mú un lọ síbi kan. èló wa ni. ten thousand. ten ten <laughs> oh. ṣùgbọ́n tí mo mọ̀ ni pé mi ò ní lè lọ drop ẹ o. ẹ eh, kò sí wàhálà. <laughs> ẹ wò ó all work and no play lóyìnbó sọ o. wọ́n dẹ̀ fi parí ẹ pé make jack the boy. <laughs> eléyìí ò ń ṣe jack lọ́wọ́ yìí jack kọ́ làwọn òyìnbó ń bá wí ní kéèsì tuntun wa eh. àwa mẹ́ẹ̀ta yìí ni òyìnbó ń bá wí. ok akọ you right. Eh, ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé rí òtẹ́ tàfẹ́ lọ́nsìn ó ní àwọn ọmọ kan tó ṣe kó wá síbẹ̀ tẹ bá rí àwọn ọmọ yẹn tó bá ń gbọ́ àwọn ọmọ wóbè àwọn ọmọ yẹn máàdì gan so nísìnyí báyìí a máa débẹ̀ a máa lọ ṣayé wa o fẹ́ kẹ́ mọ kankan o ayé kan ló wà o of course gbẹjà ètè lọ́sìn ká lọ ṣayé wa kò sí time. ẹ má bínú o wà á rí pípa tó òwe lẹ́ẹ̀kan òun ló bẹ́ẹ̀ parí ẹ̀ náà wọ́n á sọ pé ká lọ ká lọ ṣé kò yẹ pé nǹkan mímọ́ àwọn tí ọjọ́ fàlẹ́ bá ń gbé ọmọ owó a ṣe ní kẹ́ẹ̀ mọ́ra wa ah. we are one now. ṣé bọ́ọ̀lù ẹni gbogbo wa. mi láàkè ṣe kan mo máa ń sọ nǹkan fún yín pé ẹ máa fọwọ́ yẹn wọ̀ mí i'm a married man mo níyàwó nílé ah. tẹ bá fẹ́ ṣòṣì yẹn lọ dá ṣòṣì yín o ẹ má pè mí o mo máa ń sọ fún yín o ẹ ti ah. gbọ́ so o ò lè ṣayé báyìí. àwọn ọmọ owó bè láyé àbí èmi lọ Ah, o máa fẹ́ àkàlẹ̀ sí báyìí. àwọn ọmọ papọ̀ èyí lọ bá ọmọ owó bè èmi lọ bá ìyàwó mi ń lé ìyàwó mi ìyàwó mi. èyí kò lè tó báyìí wá dúró dè wá tábàdé ìdájọ́ máa lọ papọ̀ so fẹ́ ni o máa fẹ́ sí báyìí. mo ní lọ máa dúró. ilé ẹ̀yọ́ kó máa lọ jọ kí ló máa ń ṣe máa yìí gan-an. ọmọ tó ń pọ́n lè yẹ̀yẹ̀ ṣé ọmọ nìyẹn sọmọ nìyẹn. ọmọ tó máa ń ṣe sí mi ọmọ yẹn máa ń ṣe sí mi. sọmọ nìyẹn ọmọ tó gbọ́dọ̀ ṣe wà yẹn mo kún táìmù díẹ̀ ó máa tó jálẹ̀. tí n bá rí change tó máa kún fún ọmọ yóò máa gbélé fún mi náà. ẹ ṣé wọ nìkan ni ṣé wọ nìkan ni ṣé kó máa pọ́n lé ṣé tí bá ní kí bẹ̀rẹ̀ sí sọ tèmi ṣé ọ̀rọ̀ tó máa ń dùn mí lọ́rọ̀ ara bọ̀bọ̀ yìí. mo wá gbogbo mi ni. lẹ́nìí ẹ ti gba ire ẹ gba ọlá ẹ gba àlàáfíà ẹ máa lọ. Ah, ẹ ṣe yeye ẹ ṣe mo dúpẹ́ o. ẹ wo ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ fún ọmọ mi ní ògùn ẹ ẹ fún ọmọ mi lógùn ẹ o. mo ti sọ fún yín pé kò sóògùn ọmọ yín bíbá ìṣe. ọgbọ́n mi wà ní o báyìí bá fún mi ní kú ọ ogún ọmọ mi wà níbí báyìí ẹ fi lé mi lọ́wọ́ ẹ fi lé mi lọ́wọ́. àbí fọmọ wọn lóògùn yìí rárá o a lè gbé fún un tá bá gbé òògùn ọmọ yẹn fún un kò lè mọ́ lò ó. ọmọ àmọ́ lò ó ọmọ àmọ́ lò dáadáa gbogbo ọmọ tí mo bí á lò dáadáa ó máa lò dáadáa. ṣé gbogbo nta bá wà ní kò ṣe tá bá gbélé lọ́wọ́ ó máa lè ṣe. gbogbo ẹ̀ ló máa ṣe o gbogbo nta ṣe ló máa ṣe o kí wàá nìkan tẹ́ni kẹ́ ẹ ṣe. Ah, ìgbà tí mo lálàá yẹn tán wọn ò ní kí n ṣe nǹkan kan ṣùgbọ́n tí n bá ní kí n tún sùn padà ó ṣeé ṣe kí n má tún tẹ̀síwájú nípa àlá mọ́ òun ni mo ṣe wá sọ pé kí n wá sá wá bá yín ẹ jọ̀ọ́ ẹ ṣáà gbà mí hmm. ẹ ẹ ṣàánú mi. gẹ́gẹ́ bí àyẹ̀wò mi àti kan tọ́lọ́run fi hàn mí ẹni pé ìyàwó ọmọ yín ni pé olórí àwọn ẹgbẹ́ mi rí ni. olórí àwọn ẹgbẹ́ mi rí ni. bẹ́ẹ̀ni. Ah, ah, èmi náà wò bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi kọ́kọ́ ti ẹ̀ ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bóyá wọ́n ń gbé àwo ẹ̀wọ̀ ni ah, àmọ́ ẹ wò ẹ ṣáà gbà mí. ìyá wa wọn gbàwọ ẹ̀wọ̀ òun gangan lórí àwọn ẹgbẹ́ mi rí ẹ ṣàánú mi gbogbo ọ̀nà tẹ bá mọ̀ pé ẹ máa bá mi gbà ẹ jọ tí ògo ọmọ mi fi máa tẹ̀ lọ́wọ́ ẹ jọ nítorí ọlọ́run ṣùgbọ́n ṣé ẹ ṣetán láti náwó. màá ná o màá ná o. ṣé ẹ lè gẹ́ẹ̀tì twenty thousand naira wa. twenty thousand. bẹ́ẹ̀ni. Ah! ẹ jọ èdè bá mi mo wálẹ̀ dé torí kò sówó lọ́wọ́ mi o. ìyá wa owó ta ni kẹ́ mú wá yìí ọlọ́run la fẹ́ fi fún un èmi gan máa ti fowó kún owó yìí torí a máa pe wòlíì mẹ́ta láti ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wá fún ọjọ́ mẹ́ta la máa fi ṣe àdúrà ṣẹ́gun fọmọ yín owó yìí ò ń ṣe kò tó pọ̀ ṣé ẹ̀yin ò fẹ́ kí ká gbogbo ọmọ yín fọmọ yín ni. mo fẹ́ kẹ́ bá mi gbogbo ẹ̀ náà ni. kò yẹ kẹ́ tí wọ́n máa padà sẹ́yìn àdúrà la fẹ́ fi ṣe. kò burú mo ti gbọ́. ẹ tó bá wa. màá lọ wá nǹkan tí bí ṣáàṣe máa ṣe tí máa tà tí máa mú wá. ṣùgbọ́n ẹ wá gbọ́ o arábìnrin tá à ń sọ yìí ìyàwó ọmọ yín tá à ń sọ yìí ẹ má gbìyànjú láti lè jáde kúrò nílé o tá a bá ti wá gba ògo yẹn fún padà tó bá wù yín lára kẹfì dá. ah mo ti gbọ́. ìkìlọ̀ ni o. mo ti gbọ́. ìkìlọ̀ ni o. mo ti gbọ́. ẹ mú kìlọ̀ náà lò ó. màá mú lò màá mú lò màá mú lò ẹ ṣe ó dà èmi náà wo tí mo lè gbé tànú lé nǹkan àwọn abí mi tówó yẹn máa fi pé màá kó wá kọ́ kiri ọmọ mi ṣáà tiẹ̀ tẹ̀ lọ́wọ́ wàhálà yìí pọ̀ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ ṣé ẹ bó bá dẹ̀ ṣe jẹ́ màá ti hmm, ń yọjú sí i ẹ jọ̀ọ́ ẹ fún mi ládùúrà fún ọ̀rọ̀ ilé ayé mi sí Jehova mímọ́ Jehova mímọ́. ọjọ́ máa para ìdànù máa para ìdànù tó bá tọ́ ní ọkùnrin kọ̀ọ̀kún ẹgbẹ́ bẹ̀rù obìnrin ọba àtọ̀ sísá rí ẹ̀. lẹ́yìn wọn are you serious? yes i'm serious. like can you listen to yourself? i am listening to myself bó bó ṣe ṣe ẹgbẹ́ in fact I am ashamed of you ṣé ọkùnrin tó wà responsible wa ni báyìí ẹni tó wà responsible ṣé kò lè máa bí bó ṣe ń bí ẹbí at this point o sì ẹ̀ wá ní taste mọ́ anything is scared you go for tí ẹ ṣiṣẹ́ bá wọ scared tó lè lọ rẹ́ni tí ọba ask ẹ out wá ojú gbà mí sí fún ẹ. ojú tí ẹ bẹ́ẹ̀ni ẹ tó ti bá tiẹ̀ ojú òṣì tó wà lágbára ẹ yẹn yọ̀dá nìkan no let me let me tell you eléyìí tí mo fẹ́ máa ṣe ní sáàrì ń sìn gbogbo àwọn ìyàwó ní àdúgbò ìpàtà máa ṣá wọn ká ní mo lówó lọ́wọ́ ni màá gbá ìyàwó landlord. Ah! yes. wọ́n bí ẹrẹ ẹ̀wọ̀n ló máa bọ̀ aláìní tuntun ní ẹ̀ ó bí òṣè ó bí ìṣàyẹ̀yọ̀ ó sì olú rubbish ìyá tí ẹkú tí màá ẹ̀kú kó wà bá mi bẹ́ẹ̀ wí àwọn òtún gbèlè yìí ẹ̀ lánàá yes kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ah, kí ló dé báyìí onígbàna aláyé bàjẹ́ obìnrin olóṣù wèrè tẹ́ni kí má fẹ́ tí mo ṣàgídí fẹ́ ni ẹni ò kí ṣe wèrè wọ́n ní wèrè ṣe ti gbọ́ àgbà àwọn ọ̀jẹ̀ lọ́wọ́ kú. ọ̀jẹ̀ kódà kìtọ̀ lọ́jẹ̀ wo ìyá mi á dáa fún ojú òní tiẹ̀ wo ṣáàjọ mo fọlọ́hún bẹ̀ má bínú o gbogbo tó bá ṣe ìwọ ṣáà má bínú ìwọ ni mo má bẹ̀ torí mo rí pé ayarere lọ́ọ̀dẹ̀ ọkọ ni ẹ èèyàn gidi ni ẹ kí ni. mami. èmi ò lè gan sẹ́yìn kakàn ọlọ́run ò ní jẹ́ gbogbo èyí tó ń ṣe wípé bàbá ẹ̀ ìyàwó méjìlá ló fẹ́ yẹn jọ èrè kí ni bàbá ẹ̀ mú wọ̀bẹ̀ báwo ni bàbá ẹ̀ ṣe dà ẹ́ wò á dáa fún ẹ nínú ilé yìí ọlọ́run máa bá mi fààyè gbà ẹ́ jù báyìí lọ ojú òní tì ẹ kò sẹ́ni máa lé ẹ láàyè ẹ ilé ẹ nì ibi ìjókòó ni ẹ kò sẹ́ni máa lé ẹ o gbọ́ ó máa dáa fún ẹ gbogbo bó ṣe ń bá mi tọ́ sọ́nà tó fẹ́ kó ṣìnà tó fẹ́ kó kùnà gbogbo rádaràda tó ń ṣe tó ń bá mi fọwọ́ aago ẹ̀ sẹ́yìn ọlọ́run bá mi tún ní àtọ̀nà tiẹ̀ ránṣẹ́ wò èmi bó ṣe omi ló bá rí fún mi mo fẹ́ mu mi o mm-hmm. ah, ó dẹ̀ yọ júìsì mi ò kàn ah! èyí tó bá ti yọ ń bẹ̀ èyí tútù ni tó tútù tó tútù dáadáa òun ni mo fẹ́ tó tútù gidi tó tútù gidi. ọ̀nà ire ọ̀nà ire oh, oh, oh, ọ̀nà ire. tẹ̀mí wọ́n péré sí mi yá o àgbẹ̀ nígbòrúkọ ó padà wálé àlùkò ó rodò ó padà wálé èrè lọ́lọ́jà ń jẹ láàbọ̀ ọjà o èrè o èrè o máa jèrè máa jèrè. darling má bínú sí mi i'm so sorry honestly mi ò tẹ́ mọ̀ pé um, um, uncle mi tí mo sọ fún ẹ pé wọ́n wà ní US yẹn àwọn lélẹ̀ ó mọ̀ pé ó dẹ̀ ti pẹ́ gan tí wọ́n ti travel àtìgbà tí mo ti kéré ni wọ́n ti travel you know mi ò dẹ̀ rí wọn so àná èmi jáde wọ́n kàn pè mí ni wọ́n wá sọ pé wọ́n ti wà around mo kàn ní kí n sáré yà kí n rí wọn ni but unfortunately ìgbà tí mo máa débẹ̀ mo bá àwọn family members wọn níbẹ̀ mo wá wò pé kí n fara mọ́ wọn díẹ̀ because mi fẹ́ disrespect wọn pé kémi kan sọ pé òkè òun ti ń lọ ilé. Uh, uh, um, uh, kẹ́mi sọlá má sọ fún mi pé ọkọ ẹ lélẹ̀. ah yes ọkọ mi rẹ my baby. oh my god ṣe ọkọ ẹ yẹn rẹ hi my in-law how are you. I'm fine. Uh, what's the name. ẹ jíjẹ lórúkọ mi sir. Jide. Uh, my name is um, Adebayo Tijani Olaiwola. <laughs> uh, nice to meet you. It's a pleasure. oh, my shoe. Sorry, um, actually, èmi ò kí Nigeria. gbé Nàìjíríà. Um, state ni mo ti wà for the past ten years. But all our business kan tí mo fẹ́ ṣe ní Nàìjíríà. Ìyẹn ló jẹ́ kí n wá sílé. Oh. So hotel ni mo lodge sí. So very fortunate and fortunately bí èmi àti ẹ̀ ṣe jam ara wa ni wá ní kí n wá drop Eh lọ́nà ìwí pé màá báwọ̀ tó jọpọ̀ ẹ̀ ní so ìwọ ló kéèjì àti àbúrò mi tó jẹ́ kó ní ti family kankan rò yìí ló. Ọlọ́run nìkan ṣe mí sẹ. ẹ kú tọ́jú ara yẹn. ẹ wọlé kí n ṣe ń lálejò. no no no no mi ò lè wọlé sórí bí mo ṣe ń bọ́lẹ̀ gan mo ti ń hit láti inú wá so oorun nàìjíríà yìí bá mi lára mu so i should go back to my hotel room so wellness tí mo bá wá mo lè wọlé my but ẹ make sure pé ẹ wá rí mi because i will treat you well okay ẹ wá rí mi. all right sir all right okay yes okay uncle Bayo all right yes uh-huh. mo wà alright mo wà okay ó ti pẹ́ gan tí mo ti rí wọn in fact mi sọ pé mo máa rí wọn bó ṣe ní wọ́n ti dé láti UK báyìí mo rò pé ẹ̀ ah wọ́n ti adé nìyẹn pé kí n in fact. oh uh, sorry in-law ẹ jọ ṣé mo lè gba bíbà yìí jáde sí express yẹn eh, or I should turn back. ọ̀nà méjèèjì náà ló jáde. either way thank you. okay. bàbá mi lò ó fẹ́ yé mi láti kékeré eh, US UK. <laughs> anxiety ni I'm just so excited about the whole thing <laughs> don't mind me. ò <laughs> ń jáde ni. ẹ eh, mo ah, oh, oh, ṣé kí n bẹ ṣí gate. Oh, Cecilia, my love, the love of my life. Obìnrin kan ṣoṣo tí mo ever love láyé mi tí mi lè fẹ́ lómi lẹ́yìn ẹ̀. Ṣàánú mi, bá mi bẹ̀ àwọn ẹgbẹ́ kan fún mi lógo mi padà wo tó gan yẹn bá ti dé wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n á fún ẹ láṣọ̀ránsì ṣàánú mi. ìdùnnú mi ni tó bá dáa fún un ìdùnnú mi ni amójú ọlọ́run tó mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lé yìí ẹ wo tó bá pé níbi kan tẹ́ ẹ lọ tí wọ́n ti gbowó lọ́wọ́ yín ẹ lọ sọ fún ọkọ fún yín lówó yín padà o torí mi ò mọ̀ kọ́kọ́ pa àkọ́tẹ́ ẹ̀ sọ mi ò ń ṣàjẹ́ ẹ̀. wo wo o kì í ṣe àjẹ́ èmìrì ni ẹ tó ah. wá rí àwọn èmìrì wọ́n máa ń láàánú èmìrì tiẹ̀ ó dẹ̀ láàánú mo kàn fẹ́ kó o ṣe lásìkò kó jẹ́ wípé kò kọjú sí kò ṣe lóore ni mo fẹ́ kó fàánú ṣe tí ẹ mo mọ̀ pé tó bá ti sọ fáwọn ẹgbẹ́ yẹn tó bá gbàdúrà fún wa lọ́wọ́ kan ní ogún yẹn máa padà ní ẹ máa ṣoríire àdúrà ni kò ṣe fún jọ bá mi ṣàánú ẹ sọ fáwọn ẹgbẹ́ mo ṣàánú ẹ. I can't believe this ẹ wo wọ́n parọ́ fún yín ni o wọ́n parọ́ fún yín ni mi ò mọ̀ kọ́kọ́ pa ẹ̀ mi ò kí ń ṣe mèrè mi ò dẹ̀ mú àìsíkẹ̀ dání ọmọ mi wà sùn kí ọmọ mi ní tó Ah, Cecilia. Ó fi mí sílẹ̀. Ah. Mami, nǹkan tẹ́ sọ fún mi ṣẹ̀dẹ̀ ṣú ọ̀ṣà. Ṣé ah, bó ṣe ń sọ yẹn? Eh, eh, eh, Ilé orí nǹkan kan tó jọ wà ìmìrì lọ́wọ́ ẹ̀ o. Kò kí ń kásẹ̀ sógiri, kò kí ń nawọ́, kò kí ń ṣe nǹkan kan. Ọmọdé ń dẹ̀ láàmú. Kò lè yíwọ̀, èmi mú ọmọ tí mò ń sọ. Ah, tó bá di lóru, ìwọ tó pè kò bẹ́ẹ̀ tó bá bẹ̀ á ah no no ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ àfáà máa ń sìn pé mèrè ni tó bá jẹ́ mèrè lóòótọ́ ṣé kò ń ṣe táì tó máa lọ mítìn lóru yẹn ni. wọ́n máa ń lọ́jọ́ sinmi wọ́n máa nígbà tó ń sinmi o wọ́n máa ń sinmi wọ́n máa ń sinmi wọ́n máa ń sinmi. Hmm? báwo lẹ̀yin ṣe mọ̀ ṣé ti ṣe rí ni. àní ah, tó bá dòru kò pèèyàn kò bẹ̀yàn ah, ọmọdé ń ṣe é ò mọ nǹkan kan eh, òórùn èmi ni mo ọ̀rọ̀ ara mi yé mi ọ̀rọ̀ ẹ ó yé mi tèmi yé mi tèmi náà gbọ́dọ̀ yí ẹ. láti yé mi láti yé mi ok ah. kì ah. ó ti yé mi. máa wẹ serious di máa wẹ máa wẹ máa sáà rí pé nǹkan kan sáà ló máa fi ṣe stop ẹ nígbà tó bá stop láì dá. sórí o mọ nǹkan mo fẹ́ ká ṣe bá ti kúrò bí n sin after bedroom then another one here making second round. Ah, ìwọ ni gbé bá. àwa ni abọ́lọ́mọ náà mo pa gbogbo nǹkan táwọn wèrè tó gbé ẹ sílé yẹn ò lè ṣe àwa máa ṣe bẹ́ẹ̀ máa ṣá ẹ ó ti ti bẹ̀rẹ̀ máa ṣá ẹ bí bàbá ṣá máa lula wọn. ooo oh, mm. stop no oh this is rude no stop stop this is rude no. Kí ni? não. mo tẹ̀lé tó ní ọlọ́run máa ṣe olólùfẹ́ wa ní ọ̀tá wa àbí ẹni tí ó wò sùn sùn sùn sùn tó gbé ọkùnrin mẹ́wàá sílé ọkọ rẹ̀ tó wà tọkọ rẹ̀ jọ ń gbé lórí ẹni bẹ́ẹ̀ bá rí opportunity àti pààyàn ó máa pààyàn o. ọ̀rẹ́ sórí ọ̀rọ̀ yorùbá tí mo tẹ̀lé ló kó bá mi o yorùbá lẹ́yìn tí ọba ń bá rìn èèyàn kì í fura sí o ẹni tá a bá dẹ̀ ti fura sí bẹ́ẹ̀ ni ẹni tá a bá dẹ̀ ti fura sí ká yẹra fún ni o torí ìfẹ́ àfẹ́jù tí mo fẹ́ kẹ́mi sọ́lá ló kó bá mi mo ti nífẹ̀ẹ́ jù ẹni tí wọ́n bá dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn ò kí dá òtún ẹ̀ rárá nǹkan tó bá mi sán fún mi. anyway ó ṣe tiẹ̀ ni kò ṣe tán náà sórí kánípè mi ni wọ̀ ni máa fresh up máa dẹ̀ kán lùgbòrò àwọn ọmọ kan ń ta náà at least ọlọ́run kù ti bẹ́ẹ̀ ṣe ń sọ olórí rẹ tí ó ti lọ so kò ní ìdíkọ́ máa fold hand sí understand. ọ̀rẹ́ ṣó máa easy ṣá. Ah, ah, ó máa easy ó máa easy kò sí tó ní gbé kúrò lọ́kàn because if you continue thinking about it ó máa affect ẹ. ó ti affect me already. i know i know i know but cheer up cheer up cheer up no don't think of it ó ṣe tiẹ̀ ní kó lè burúkú ẹ lọ ó mọ̀ pọ́n tagun máa sọ ọmọ ó mọ̀ náà ogun tá à ń bá ẹ láti gbà yẹn ni o trust o trust o trust ẹ so wá rí n tó ẹ̀ dẹ̀ ẹ̀ tì wọ́n bá ti pàṣẹ ṣóun eh, yọ mí eh, mm, mm, mm, sí ìyá bẹ́ẹ̀ ni ẹ̀ sọ ọba ńlá ni ọlọ́run wa ẹ kí aleluya yá. aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. ẹ kú oríire náà ẹ ṣe. oríire náà kò ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. àmín ẹ̀yin lẹ ṣe jù ẹ ṣẹ́gun ẹ pàdó tèmi èmi gangan ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ wípé ọlọ́run kì í fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀ ni bàbá yìí bàbá dáadáa ni ní gbogbo ìgbà kí ni Cecilia fi ògùn ọmọ mi lé lọ́wọ́ tán ni láyé ọmọ mi bá nítumọ̀ èmi gan pàápàá mò ń gbádùn ìbí ìranú ṣúgà ni ẹ wo ẹ̀yin ni mo fọpẹ́ fún ẹ ṣé gan. mi sọ fún yín pé Ọlọ́run ni ká máa fọpẹ́ fún. bẹ́ẹ̀ni. fún ìyá wa hmm? ṣé ẹ lè bá mi gẹ́ẹ̀tì bíi fifty thousand naira láti fi ṣe àwọn ètò àdúrà kan. ìdí ni wípé nǹkan tó dáa ó fẹ́ àdúrà ètò kù díẹ̀ káàtó náà ó fẹ́ àdúrà so o ní láti lè dí owó láti fi ṣe àwọn ètò kankan fún àdúrà fún gbogbo òkúta ti ṣe ìkọ́nà kó wà pẹ̀lú wa. Ah, fifty thousand tẹ bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ láti fi ṣe àdúrà tẹ fẹ́ ṣe màá fún yín ẹ wò tó bá máa fi di ní ọ̀la á tẹ̀yìn lọ́wọ́ ah, ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yìí. àbí o ẹ̀yin lẹ ṣe jù ah, ẹ àdúró tì mí o mm, olúwa máa mú yín tẹ̀síwájú o ẹ wò ẹjọ ẹ má bínú ẹ kò ṣáà ti bá mi gbélé. Ah, ìyáwá ẹ ṣe gan Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe gan. kékeré nìyẹn ó sì ní nǹkan tẹ́mi náà ní lọ́kàn láti wá ṣe sílé olúwa ah. tó jẹ́ pé bí gbogbo ojú bá ń rí báyìí a máa ah. yin lọ́ọ̀ lógo látara <laughs> ọlọ́run á dùn gan o ọlọ́run àdùnbà mi fi ṣe lọ́kàn láti lè ṣe fún un. àmín ẹ ṣe gan ọlọ́run máa dùn fún yín. ẹ ṣe o ẹ ṣe gan ẹ ṣe alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín o olúwa wà pẹ̀lú yín olúwa máa mú yín tẹ̀síwájú o ẹ ṣe. ọlọ́run wà pẹ̀lú yìí. àmì sà àmì sà ẹ ṣé sà. mo lọ́rẹ̀ kan tó súnmọ́ mi pẹ́kípẹ́kí ìgbà tá a ti bí mi sáyé láti bí mọ́ mi o koríko sùn mi ni ní gbogbo ọ̀nà ohun mo bá ń ṣe ló ṣe bí mo ṣe ń jẹun bẹ́ẹ̀ ló ń jẹun bí mo ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ bí mo ṣe ń wọṣọ bẹ́ẹ̀ ló ń wọṣọ bí mo ṣe ń rìn bẹ́ẹ̀ ló ń rìn bí mo ṣe ń kúrú bẹ́ẹ̀ ló ń kúrú bí mo ṣe ń ga bẹ́ẹ̀ ló ń ga. Hi. Maiwala. Yes, love. Where do you think you're coming from? Um, no, I just ask a simple question. Where do you think you're coming from? Like, I came into this country yesterday. You're supposed to come and pick me at the airport. Oh, one year. Fine. Mo tún wá wálé I met your absence. Oh, Tuwale wá Last year, no. you're just coming in and you're saying hi. What is hi there? Ojú orí ẹ̀tọ́, Ọlọ́run ọba rè. Iṣẹ́ tí mo ń ṣe Office pọ̀. Ọ́fíìsì ni mo And that's, that's supposed to be an excuse. Má bínú sí mi, ìyàwó mi. Uh, uh, actually, it was. Àyìndé Debbie? Màmí. Ìjọ́ òun ló dárí lady ìjọ òun ló di báyìí òun kúnlẹ̀ fún obìnrin ó wá sọ bàbá bínú lọ sọ́fíìsì ni gbà tí mo dọ́fíìsì yẹn àwọn ọlọ́run dídé lẹ́jọ́ mo ní kò dídé Cecilia ṣé bí wọ́n ṣe rí nìyẹn wọ́n ṣe ń ṣe lẹ́yìn nìyẹn ah, ah. ìwọ ò tún kúnlẹ̀ fọkọ tiẹ̀ mọ́ ọkọ ẹ̀ ló ń kúnlẹ̀ fún ẹ irú àṣàkáṣà wo nìyẹn. kò mọ́ mi ẹ̀yin àti ẹlẹ́jọ́ wọlé ń sìn yìí ẹ̀jọ̀ wọlé ẹ̀ rí gbà tí mo sọ pé kó kúnlẹ̀ fún ẹ̀ lóhùn ló kó kúnlẹ̀ lóde kúnlẹ̀ àbòsí ló fẹ́ máa ṣe àbòsí ló ń ṣe. àbòsí wo ló ń ṣe ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́ nígbà tó yẹ tó pa kí ló kù tó fẹ́ ṣe o ti gbẹ́yìn ọkọ̀ wá sínú ilé o ti ní kọ́ máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ wọ́n tọ́jú yín dọ̀jú ògbó àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ tó jẹ́ pé èdè London ọ̀túnla Amẹ́ríkà ìjọ mẹ́rin Dubai ìjọ mẹ́ẹ̀ẹ́dógún Malaysia ni ọ̀nà dàtọ́ òní wọ́n bẹ̀ ṣàyẹ̀bẹ̀ dáadáa wọ́n ṣàyẹ̀bẹ̀ fún ẹ ìwọ jókòó kó máa jẹ kó máa fẹ̀ jókòó nulẹ̀ kí ni jẹ́ wíta inú mi wọn kó máa gbogbo lẹ́nu hmm? bá tún mọ́ mi mi kí ni mo fẹ́ sọ mo ti máa sọ nìyẹn mi ìdẹ́ni kó padà sẹ́nu. nǹkan tẹ máa sọ nìyẹn. mo ti máa sọ nìyẹn mo ti máa sọ nìyẹn mo ti sọ yín náà mo ti sọ yín náà asọ́la ni kò sí nǹkan kan kò séwu kí ni parídàrídà rádaràda. mami fipá kọjá ni mami ṣe é rí kó bínú wọlé ni ó bínú ó ń ké. já bínú kó ké. ẹ má ẹ má kó bá mi o ẹ má dá mi padà sẹsẹ àárọ̀ o ah, èmi ò fẹ́ padà sínú yàrá ẹ mọ̀ pé tó bá ti ń bínú bẹ́ẹ̀ nǹkan lè dàrú ni ẹ ṣáà mọ nǹkan tó ń ṣẹlẹ̀. fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan tó lè dàrú o ò lè padà sẹ́sẹ̀ àárọ̀ ah, èmi gan ti níbi tí mo rìn dé mo ti pa ah, mo mo mo mo mo ti rìn mo dẹ̀ ti kó ọ̀nà. àdúrà ẹdùnú màmí ẹ ti rìn. mo ti rìn o. ẹ ti kó ọ̀nà. mo ti kó ọ̀nà. kò ń ṣe pé nǹkan kan máa ṣe. ẹ sí tó máa ṣe é ó ti dúrọ́nà àbáyọ kò tó bẹ́ẹ̀. mo lè mo lè mo lè bímọ síta. dáadáa wọn náà ṣèyí tó máa ṣe ní kíákíá pápápá ah, ojú ń kọ́ mi. mo lè bímọ síta. èyí ó rí dáadáa. kò dẹ̀ ní sí nǹkan kan. kò sí nǹkan kan. Eh. nọtí dè ṣẹlẹ̀ kó sunkún eh, kí lè fẹ́ jẹ kọ́mọ ọ̀dọ̀ wa yín dáná. Eh, o ma dá fúnra la mi kí ló fẹ́ ṣe fún mi ilé mi mo wà. máa jẹ nǹkan tẹ bá ṣe. Oh. bọ́lá ò ní bọ́lá kò yí oh my goodness you no serious bólówó lọ láti jọ yìí ah, ìwọ wò gbẹ́nu sọ̀ngàn lẹ́ni ẹ̀jọ̀ lẹ́ni ìwọ tí mo fẹ́ pa ń jọ ẹ̀. <laughs> ìwọ wò tó yẹ pé ọjọ́ tí mo fọwọ́ ẹ̀ ti ògiri bíi kíchìn ẹ̀yẹ ń jẹ́ ẹ̀ ló ń ké no um, ah, well, kind of busy but I've missed you so my what time carrier so we can do that again um, sorry Bola I will have to call you back okay máa pè ma, bèrè nǹkan tí mò ń ṣe máa pè é later all right dear. uh oh ah kí ni gbogbo irú nǹkan báyìí i don't like it o this is not fair kò dáa kò dáa now mo wà be bì now you can't even tell àpè à ah, èèyàn kan wà be buy you. o ah, ah i think i'm the main deal. kẹmi má sọ mi pé n jowó. báwo ni mi ò ṣe ní jowó. you're jealous. mo wà be buy báyìí and you're talking to another lady eh, kí ni kan mo máa kó fún i don't like that that's not fair. Ah. ah. kẹmi you mentioned something now o ní eh, ìwọlé ẹ kó jẹ main deal. Uh mm-hmm. -huh. Do you really want to be the real deal? Yes. Give me a child. Be more for me. ìbọ́jú orí mi ṣe tó yìí àti gbogbo nǹkan tọ́lọ́run fún mi? Mi ò tí ì ná ọmọ. Bímọ And I'll make you the real deal, the main deal. Are you for real? Kemi Sọlá tán sọ ẹ̀ máa jẹ́ kó rú ẹ̀ máa kẹ́ ẹ sínú ọlá. Yes, I'm for real. To bá lóyún tó bá pé one month, the doctor confirm ẹ̀ one month. I'll buy you a rain spot. <laughs> What's that? That's it like that. Listen, Stop, yo. I'll buy you a rain sport. Tó bá kóṣù mẹ́ta to bá confirm ẹ̀ mm-hmm. pé ọkùnrin ni. I'll build you a little house. <laughs> okay, let's get it started. <laughs> yeah, I don't yeah. wait to know. Ma pa Ma Àánú mi ò lè kú. Máa Let's do something. Mm. Let's be creative. Let's talk about ọkọ mọ́tò yìí thousand naira. ọ̀nà ire ọ̀nà ire ọ̀nà ire ọ̀nà ire orí wọn bèrè gbé mi dé mo bẹ̀ ọ́ ẹsẹ̀ mi mo bèrè sí mi yá. àwọn míràn ti máa yẹ ṣàtàyà wọn. wọn máa ti yẹ ṣàtàyà wọn àwọn òṣèlú ẹ̀kọ́ kìí ok so ṣe máa wọnú. ẹ ah, ẹ mo ṣì ń wo náà ṣẹlẹ̀ ṣọ́ọ̀pù àwọn sáà yìí dára. Ah, Kẹ́mi Sọ́lá. Cecilia! Oh ah, Ọ̀rẹ́ mi, èmi nìyẹn o. Mo jẹ lóto lé mi. Olo tí mo mò ló ń lọ. Wo nǹkan sáré wá rí yàn sálẹ̀ ń bẹ̀ ẹ́ ni kí ló ń ṣe mí báyìí? Ó fẹ́ ra mọ́tò ni, ó mọ̀ mo ní ìdíwọ́tò tó fi máa bá mi gbọ́mọ mi lọ sí skul tó máa mọ́tò kékeré kan bí báyìí. mi ìgbọ́ ẹ̀. wọ́n wo mọ́tò tó máa fi bá mi gbọ́mọ mi lọ sí skul. Cecilia ìwọ o wa ra mọ́tò kékeré tó máa gbọ́mọ ẹ lọ sí skul. ẹ eh, actually kan tó ṣe ni pé skul bus tó máa ń gbé lọ but stress ẹ ti máa ń pọ̀ jù tó máa fi dé gbà mí ara màá rọ́ máa fi gbé yà káàkiri tó máa ní kí ra mọ́tò kékeré kan tó máa gbọ́mọ rẹ̀ padà skul. kábíyèsí ọlọ́run Cecilia ìjọ́ wo ni mo sì rí ẹ ná ọlọ́run máa tóbi lọ́ba o kó mọ kí n pé da fún yín ọ̀kẹ́. <laughs> inú ọ̀rẹ́ mi má bínú wo pé mo sàsọ tán mo kàn sáré playback ni pé àbí kò kì í ṣe. mo má playback ọkọ jàre níbo ló dà mo eléyìí tí mo rí ẹlẹ́ni yìí àìfà gist pọ̀ níbo ló dà mo lọ náà. mo kì í ṣe rí èyí o níbi tí mo lọ mọ. kankan mọ́ àmì ìlọ́gbọ̀n kan mọ́ jọ bí lọ́wọ́. jẹ́ kí sáyé sanwó mọ́tò yìí bàbá báyìí bàbá yìí bàbá yìí bàbá jẹ́ sáyé sanwó mọ́tò yìí. ó yá ẹ̀hẹ́ ṣé ẹ máa fún mi lákàtúntàn báyìí adìyẹ funfun yára múra rẹ lágbà kóró mádìyẹ márìn ọ̀fìn bàbá ń sunkún bàbá sunkún a máa ríran bàbá sunkún a máa ríran ṣe wà pa. mo wà ókè. ṣe enjoy ara rẹ. àwọn mo enjoy rẹ in fact mi ti mọ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ kí ni èyí ọ̀rẹ́ mi ibi gbọ̀ngàn ló yẹ kó máa pè ní ajégúnlẹ̀ this is massive. Thank God. Ah, you tẹ fà fast. bíbá yìí, ó massive. Anyways, ah, it is mo rí ẹ lénìí. in fact, Must call back. Bunja gbóúnjẹ Favorite náà favourite ẹ know by. Eh? báyìí. ìyẹn wà settled bẹ́ẹ̀ ni and that's not just it ibà ló máa sùn so that really? ah gist pọ̀ ah wo iyin o kì í ṣe problem mi ní súnkẹ eh. eh, eh, ká máa rí ah nǹkan tí mo rí tó wà ń bí ah nǹkan tó bá mú mi kí n máa sùn ọlọ́ọ̀ni jẹ́ kí n rí mo ti ń bá sùn bí ìbà ilé ni má máa fi lálàá ni <laughs> mi gbọ́dọ̀ máa sùn. Hmm? hello darling ẹ̀yà báwo ni mo wà alright mo wà ọ̀pọ̀ báwọn díẹ̀ ẹ mo ò sí mo kàn sáré jáde ni ọ̀rẹ́ mi kan wà tó epo ti pẹ́ gan tá ti ríra in fact mo kàn pàdé ẹ̀ lánàá ni mo wá sọ pé kí n sáré wá mọ ọ̀dọ̀ ẹ̀ pé kí n tiẹ̀ mọ́lé ẹ̀ really ò ah. ń bọ̀ lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi ló máa sùn. <laughs> okay okay mo ti gbọ́ ọkọ mi <laughs> all right see you later um, no problem <laughs> love you too. kí la fẹ́ ṣe báyìí. kí ló ṣẹlẹ̀. ọkọ mi sọ pé òun ń bọ̀ lọ́dọ̀ mi léni ó dẹ̀ máa sùn ọ̀dọ̀ mi ni. èmi náà ti gbọ́ bó ṣe ń sà lórí fóònù yẹn anyway it's okay there are better times àti lè ṣe nǹkan báyìí ah meanwhile but please you are going to eat wọ́n sọ fún mi kó ní jẹun. kí n má jẹun kẹ ah, mo máa jẹun kò sí ilé tó yẹn náà. ó máa jẹ ó dẹ̀ dùn mí ṣá. ó dùn èmi gan. ẹ̀ẹ́. ẹ̀dá ìmọ̀ àlárò pin o ìyẹn Cecilia náà. lẹ́ni tó jẹ́ pé ó ń láwòpin jù láàrin wa. ló wáá ń gbé nínú ilé aláràǹbarà báyìí ọ̀rẹ́ ogún ọdún ó kúrò lọ́rẹ̀ lásán èmi àti ẹ ti dọmọ ọ̀yà am first and foremost mi ò sọ pé mi ra mọ́tò tó sọ pé kí n ra fún ẹ fún ẹ o kékeré nìyẹn máa gbìyànjú agbára mi àmọ́ ó fẹ́ ṣe example kan fún ẹ ni sórí drum kan wà awakọ̀ mi kún drum yẹn omi yẹn kún dáadáa nígbà tó wá di ìgbà ọ̀gbẹlẹ̀ that is during dry season oníkálukú wọn ń yọ cup wọn ń yọ bàsíà wọ́n yọ abọ́ tó bá dé díẹ̀ wọ́n á bù ẹlòmíì àti débẹ̀ á bù. ibi tó o sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ń gbìyànjú àti ṣàlàyé fún mi ni wípé irú drum yẹn títọ̀ tún tó sì wà tí wọ́n ń tọwọ́ bọ̀ tí wọ́n ń bù tó bá yá ó máa gbẹ. exactly nítorí ẹ ló ṣe jẹ́ wípé eh, if you as my friend tó bá need anything tó wá bá mi tí mo fún ẹ lẹ́yìn tó ti wá lọ́la tí mo tún fún ẹ tó ti wá lọ́jọ́ mẹ́ta tí mo tún fún ẹ ah, ẹlẹ́ran ara ni wà ṣùgbọ́n at some point ẹ máa fẹ́ wo ẹlẹ́ran ara you know a fẹ́ sún mi. Hm, ọ̀rẹ́ má wò bẹ́ẹ̀ sórí ọlọ́run tá à ń sìn kò kí ń ṣọba ìkà sórí irú ìwọ tó o dúró gẹ́gẹ́ bí àpèjúwe tó o ṣe títọ̀tún tó sì ń wá tí wọ́n ń wá sọ́dọ̀ ẹ̀ tí wọ́n wá ń bù tí wọ́n wá ń gbà ọlọ́run náà á wò nínú àánú ẹ̀ wípé wọn náà fi ń ṣàánú fáwọn èèyàn ni kò ní jẹ́ kó gbẹ. àmín àmín àmọ́ ọ̀rẹ́ mi ok tí n bá dì sáyé pé mi ò ní fún ẹ lẹ́yìn jẹ lásán kọ́ tí n bá gbódìdí adìyẹ fún ẹ tí mo gbé fún ẹ pé gbàdìyẹ yìí jẹ́ kó lọ máa yẹ ẹyin fún ẹ ńlẹ̀. o fẹ́ kọ́ mi bọ́ ṣe ń pẹja wá di pé màá kọ́ máa fún ilé jáde. màámi ó dùn mí gan ó dùn mí o ah ìgbà ìgbà ó lẹ́yìn àti Cecilia wa rẹ bẹ́ẹ̀ ẹ wá fèmí lẹ́wà ẹ wá ń gbé lẹ́yìn ó dùn mí gan ni o ó eh, dùn mí gan. Eh, má jẹ́ ojú ẹ ò dá kankan mọ́ èmi mo máa mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ah, ọmọ tó wọ yẹn àfi ká máa bọ́ ibi tí mo lọ mo rí lójú àlá báyìí fúnra mi wípé èmèrè ni mo dẹ̀ jáde sí wọ́n jẹ́ kó yé mi pé èmèrè pọ́nmẹ́rẹ́ wọ́n ní kódò ń gan lọ̀gá wọn pátápátá. jésù wọn ló lórí níbẹ̀ o Cecilia lọ́gá àwọn èmi rè. bẹ́ẹ̀ ni mo ti fẹ́ nà lẹ́ẹ̀kan. Ah, má fọwọ́ kan o torí nítorí sọ fún wa ni wípé ká máa tù ká máa rọ̀ ká máa bẹ̀ ká ṣáà máa ṣàpọ́nlé ẹ̀ dáadáa àgbọ́dọ̀ fọwọ́ kan àgbọ́dọ̀ bá wí àgbọ́dọ̀ lè dà síta ntọ́ sọ fún mi nìyẹn o. ká má lè dà síta. kò ṣe bí bọ́ bóyá kí mi bọ́ síta fún o. má wulẹ̀ bọ́ta o a máa mú ta máa tù máa fi ṣèyanu ohun tá a bá máa ṣe nìyẹn ah, àti tó okùn kọ̀ǹga ẹ̀ ti mú wa lọ́rùn kò sí ní ta fẹ́ ṣe mọ́ hmm. wọn lé òun lò lórí wọn lágbà níbẹ̀. Cecilia honey Cecilia Cecilia. kí ló ṣẹlẹ̀. Um, I want to talk to you. <sighs> What is this? Um, Sissy, please forgive me. I am sorry about everything. Anything that ma ti ṣe fún ẹ tó do it dùn ẹ́ má má bínú ọmọ kékeré Sissy, please, please ògo tó wà lọ́wọ́ ẹ̀ bá mi sọ fáwọn èèyàn yín kọ́ fún mi ní nǹkan mi padà àwa méjèèjì lájọ máa jàǹfààní ẹ̀ tí máa rí ṣe. Ah, Láìwọlá I have told you like over and over again I told you pé mi mú gun ẹ̀ dání. Sisi I know you are angry with me please foríjì whatever ti máa ṣe fún ẹ má bínú. I promise you, máa tọ́jú ìwọ nìkan lóbìnrin tí máa nífẹ̀ẹ́, máa stop gbogbo nonsense mo ṣe. I beg you. Okay, it's okay what's okay. máa wá nǹkan ṣe sí no máa wá nǹkan ṣe ṣe fún jẹ́kọ̀ fún mi. ṣebí ká ti pẹ́ lóògùn padà ni máa wọ rẹ̀ máa gbọ́ngàn. you give me. you give me. everything wa okay. oh i love you i love you so much thank you thank you. bó ti jẹ́ nù má jẹ́ òpẹ́ o ní tó bá tún ti yá kan kì í pẹ́ mọ́ ká ṣe gbogbo ẹ̀ ká bá kóbó. bàbá ó kọ́ dá sọ pé kì í ṣe yóò le ó lè mi ò rò pé mo lè ṣe o. wo ìyanu kan ò sí níbì kankan ọgbọ́n ni wọ́n fi ń kó oògùn òjò ní sísá kálukú náà ń dọ́gbọ́n sí ni ẹni tí kòkó ẹ̀ báyìí lọ́mọ̀ lọ nígbà tó lábàdé kò sẹ́ni tí ó béèrè ibi tó ti yọ ẹ ṣé kò wá sọgbọ́n mi ta lè dá sí ni. Ah, ọgbọ́n tẹ́lẹ̀ látọ̀dọ̀ yín múnú. ó dáná a máa yọjú sí yín tí bá ṣòro sí ó dàbọ̀. ìyá má jẹ́ ọpẹ́ o èmi náà sì ọmọ padà lẹ́yìn ẹ̀ padà lẹ́yìn ẹ̀. ọmọ mi ní ọ̀run jẹ́ ń sọ fún un tọkọ rẹ̀ bá lówó tọ́lá tó dẹni ayé ń fẹ́ lónìí à yóò pàpà lé ọ jáde yóò sì fẹ́ lómi. Hmm. ọ̀rọ̀ owó kan pa bàbá ní kí n lo àtọ̀ ọkọ mi fọwọ́ mo kúkú rí sọ ṣebí tí àwọn àlè ẹ bá bímọ fún ó máa lé mi jáde ni àti pé òun náà ló sọ fún mi pé kí n bá òun bẹ àwọn ẹgbẹ́ mi wọ́n fún òun lówó òkú sọ pé òun fẹ́ bímọ òun kúkú gbà wípé mi ò sí nínú ẹgbẹ́ kankan tó tèmi náà bá tiẹ̀ wá lu àtọ ẹ̀sìn ẹ̀ta fi wọ́wọ́ wọ́n máa lérò pé àwọn ẹgbẹ́ mi yẹn ló gbowó wá ni àsìkò àti lówó mi ti dé báyìí ọlọ́run kúkú ṣe èmi ti bímọ tèmi tí láìwọ láti yẹ tó bá jèrè iṣẹ́ ọwọ́ wọn ìyẹn ò burú. sínsìn nígún awọ ẹlẹ́dà sínsìn nìrà awọ ẹlẹ́dà etí gúre awọ ẹlẹ́dà wọ́n níjọ́wọ́ lóòótọ́ lówó wọ́n níjọ́wọ́ lóòótọ́ lọ́là tiẹ̀ Cecilia lónìí lòun ó lówó. ó lónìí lòun ó lọ́la tòun ó ní dandan òun kàṣà lọ́la tòun wàrà wàrà ojoojúmọ́ nìrẹ́tẹ̀ alájẹ́ ń payé bí babaláwo bá dárú ẹkùn owó ńlá ni wọ́n fi rúbọ rẹ ó ní dandan òun kàṣà lọ́la tòun wàrà wàrà wàrà wàrà wàrà wàrà. akari iná ti dáhùn ọmọ wà láfíà ọlọ́fẹ̀rẹ̀ fi mú aṣọ funfun tí ń bẹ nù kòkó. tìbọ̀ nù ìkòkò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ rọra ṣì kò tìbọ̀ má jọ jábọ̀ o ò ní dáràn o hmm. tìbọ̀ dáadáa tìbọ̀ dáadáa ẹ ẹ ó yá fi dé ọ wàá gbé bó ti wà o ọ lọ rè é gbé sí. Si abẹ́ ìbùsùn tí wàá tọkọ rẹ̀ ń sùn bẹ́yìn bá ti ń fè ká lò tún rúpọ̀n tá ì sára yín bẹ́ẹ̀ láyé olúfẹ́ òun ọ̀gùn gẹ́gẹ́ ní tí mo wíyọ ó yọ ó yọ. ẹ ṣe gan ni kejì bá ń lẹ ẹ ṣe kejì bá ń lẹ ẹ ṣe ní kí n ṣe gan ni màá ṣe ṣe ẹ ẹ ṣe gan ni ẹ owó ti dé kó o fọkàn rẹ balẹ̀ ẹ ọ gbélé gbọ́ ìmọ̀ ló gbé ìwúrò. ẹ ṣe gan ni màmá ṣé mo lè máa lọ. Ah, ah, ah, a ti sẹ́wọ̀n a ti sẹ́wọ̀n ẹ ṣé o ẹ ṣé o. ọláìwọlá iṣẹ́ tó rán mi náà mo ni mo jẹ́ yìí o. iṣẹ́ ìwọ. ẹ ṣe bí wo ló sọ fún mi pé o fẹ́ máa rájẹ jẹun o fẹ́ máa rájẹ pé ránṣẹ́ o fẹ́ máa bá jíjí o fẹ́ máa bá jésù ẹ ògùn ẹ tó fẹ́ gbà ó ń rèé. ọgọ́ mi rẹ̀. kú ẹ̀ rèé. so. Uh, uh kí ni màá fi ṣe. farabalẹ̀ kó gbálàyé mi dáadáa. yes ma. màá gbé kíní ilé ẹ lọ́wọ́ nsìn fúnra lára ẹ ló máa fi ọwọ́ ẹ ló máa gbé sí abẹ́ ibùsùn wa ṣùwárí kíní yìí kódà kémi àti kókó nílé igun ibi tèmi àti bá jọ ń sùn ibẹ̀ ni kíní gbọ́dọ̀ máa gbé. lábẹ́ bẹ́ẹ̀dì wa. lábẹ́ bẹ́ẹ̀dì. ok. gbàá ṣe bó kú ẹ ni. ọgọ́ mi rèé ọkọ ẹ ni. ẹ Sisi máa lówó gan. ẹ ṣe gbogbo ẹ ló fẹ́ tó gbé bá sọ pé ó máa lówó máa lówó ogún ẹ nìyẹn. àwọn ah, ò yẹ kó mọ̀ pé máa lówó. ó <laughs> máa lówó. máa lówó gan. ha Sisi. tó bá ti ń gbá bẹbẹ ìdí wa ó máa lówó. Sisi. Hmm? Hmm. thank you. you're welcome. ẹ̀ẹ́ hey Cecilia ó burú gan o honestly mi ò believe pé pẹ̀lú bó ṣe máa O le inú to ẹ̀yẹn ó lè dájú tó báyìí. ẹ máa gbọ́ rẹ nù ọ̀dájú ló bí owó èpè ló bí to ẹni tó bá fẹ́ lówó nínú ìlú tàwa yìí méjèèjì ló gbọ́dọ̀ nínú wọn. are you for real? ah ṣé ilé wọn la dé? ẹ yẹn lọ Mm, ṣeré nítorí ẹ̀ ni mo ṣe ṣàlàyé fún ẹ dáadáa tí mo jẹ́ kó yí ẹ tó dìgbà kó má di pé o máa kó sódò tán o wá máa kígbe òtútù o. Ah, well mo understand gbogbo àlàyé tó ṣe ṣòdẹ̀rí èmi prefer ilé tó ṣe yẹn ó dà pé yẹn ṣì simple díẹ̀ ṣe bí kínní ni àyìn ah, ò lè máa fẹ́ kàn ṣe irú tí ẹyẹn fún èmi náà mo ọ̀pọ̀ náà máa pèsè ọkùnrin tèmi náà máa lò tó máa ṣẹ́rí mọ́. ìyẹn ṣe problem báwo ni jẹ́ ká wọlé everything ma wa okay. Bye bye. Okay. iṣẹ́ tá a ṣe fọ́rẹ̀ẹ́ rẹ̀ tó fi là tó fi dolówó. bẹ́ẹ̀ ni sà èmi náà fẹ́ ṣerú ẹ̀ ni ó ti ṣàlàyé fún mi mo dẹ̀ rí i pé kò le rárá pé kò ń ṣe nǹkan tó ní wàhálà púpọ̀ nínú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi èmi náà fẹ́ lówó lọ́wọ́ mo fẹ́ eh. ríta jẹ́ ṣe mo fẹ́ lọ́lá mo fẹ́ bá jésù mo fẹ́ bá jẹ́ jí èmi náà fẹ́ máa fún àwọn èèyàn ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bàbá aláyẹn pọ̀. sórí ìta fẹ́ ṣe fún ọ yìí tá a ṣe fóun gangan òun lọ́rọ̀ jù fún gbogbo eléyìí tí ń bẹ ńlẹ̀ kò lé kankan rárá ọgbọ́ ìwọ náà là ah. ọ lù ọ bàjẹ́ pé ah. ọ bàjẹ́ tó wọ́n fọ̀ lọ́wọ́ sókè ah. ọ dẹni yìí ọ dẹni ẹ̀yẹ ìfọwọ́ ní ejí sùn wọn ò gbin lá hmm. ìrìwọ̀ wọ́sẹ̀ wọn ò gbin kan hmm. ọlọ́run pàjùbà tán wọn ò gbin nǹkan hmm. adífá fún yìnyín tó ń tilé ọ̀hún bọ̀ wálé ayé ó lóun lè lókìkí kóun lówó ló torí rẹ̀ ṣèbéèrè sí. wọ́n ní yọ́la ìgbésẹ̀ ẹjọ́ kìíní àná tí wọ́n gbé fún òun mo fẹ́ gbé fún ẹ̀yin. ìgbésẹ̀ àkọ́kọ́ lórí ìtàlẹ́ ìta tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀ ń gbé kòkò kan fún ọ ẹ̀yin lọ́ọ́ gbé lọ sí bòjì òkú ibẹ̀ lọ́ọ̀rì mọ́ tí gbogbo àwọn ètò kan mọ̀ bá ń bẹ̀ bàbá wa dijọ́ keje ọlọ́ọ̀rì gbé wá bí iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu nù. ẹ jọ ibojì kílẹ̀ pé. ibojì o. yẹ́ẹ̀ mo gbé o mo dáràn táyé mi ẹjọ ẹ má jẹ́ lọ bójú okun kò ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ẹni Cecilia ò sọ fún mi ẹjọ tó lọlẹ ẹ tèmi bá mi. kí wàá ló ń sọ yìí ṣé bíbí rẹ jọ sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò lè. Cecilia ò kò ṣàlàyé gbogbo lè fún mi o kò sọ fún mi pé màá lè tó ilé olóró ni. ẹ sọ owó náà ló wà rọrùn láti rí bá mi kí ni kò fọ February kọ́ fẹ́ dànù owó bá dé èyí mm. lọ́fẹ́ ọ tán ra rẹ jù. jọ̀ọ́ torí olú ẹ ṣàánú mi ẹjọ́ má jẹ́ lọ sí bojì òkú ẹjọ́ ẹjọ́ yẹn le ẹjọ́ ẹjọ́ bá mi ṣe mí ẹ bá mi wọ́gbọ́n mi dá sí. Ah. ṣé mo sọ pé òkú ọ̀pọ̀ ọlọ́run tó o bá lọ ni. a ah. tí ẹ̀dínwó náà tó bá jẹ́ pé eléyìí tá a mọ̀ ṣe tí tọ̀hún ò lọ rè bá wèrè bíi méje sùn rí. Ah! a tún gbé pé inú wèrè yìí o kọ́ ni pé ìkan ti pààyàn rí òun ò lọ rè bá sùn. Ah! Ah! ṣé alẹ́ ṣe yún. ayé mi bàjẹ́ nìyẹn màmá ìjọ ayé mi bàjẹ́ nìyẹn ìjọ má jẹ́ ṣe yẹn ìjọ. àtijọ́ sọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé èyí tó rọ̀ jù rè. Hmm. Ah kí ni mo fẹ́ ṣe báyìí ah, ìwọ lóhùn mo dé ti sọ fún láìwọlá pé mi ò sìn nílé. Hello, Láìwọlámi. Báwo ni má bínú ẹ̀kan dẹ̀? Mo ti délé báyìí ni, ṣóṣì wá ń tòsí ṣá. Má bínú, mo ti wà ń lé máa bọ̀. <laughs> All right, má pẹ́. Okay, dear, love you too. ẹ̀lú àyìndé ni. ẹ̀lú màmí. ṣé dáadáa ni kí ló dé tí mò ń pagbo látẹ̀kọ́ tó gbé. Ah, màmí mo wà ní mítìn kan sìn. mo ti wà nílé ọ̀dọ̀ ẹ mo dẹ̀ fẹ́ rí ẹ ọ̀rọ̀ tí n dẹ̀ fẹ́ rí ẹ fún ó ṣe pàtàkì. mo ń ṣe mítìn pẹ̀lú àwọn òyìnbó mi kan mítìnì wo ló wà àyìndé mítìnì wo àyìndé mo mọ̀ pé kì í ṣe mítìnì ló wà o ó wà pẹ̀lú obìnrin ni pẹ̀lú obìnrin ló máa wà Ah, ah, gbogbo nǹkan lẹ́yìn máa ń rò pọ̀ ọ̀dọ̀ obìnrin lẹ́yìn mi sí lọ́dọ̀ obìnrin màmí meeting yẹn wà very important. má bọ́ lẹ́sì o ọ̀rọ̀ tí mo fẹ́ rí ẹ ó ṣe pàtàkì o. Ah, yes mr speak okay we should start now màmí mo ti fẹ́ bẹ̀rẹ̀ meeting uh, ma, uh, later màmí later. àyíndé mi ẹ gbà mí ó mà pa fóònù èmi náà tó tó ẹ pé kò sí wàhálà. irú ọ̀rọ̀ wo nìyẹn nísinsìnyí. àyìndé mà ti pàgò ẹ̀ àyìndé pàgò. Hmm. <sighs> Bàbá. Ẹ́ kí ni? Kí ni? Ẹ mọ̀! Ẹ mọ̀ rẹ̀! Bàbá kí ni? A kì í jéjí lọ́jà ká fọwọ́ ẹ̀ sẹ́yìn. Bára wájú òrí ni. Èrò ẹ̀yìn wo ni? Adébáfọ́ lọ bàrà ó bọ́ ọkàn fòdì ọjọ́ tí wọ́n lọ rí jalè lóko. Kí ló dé? Tó fi jẹ́ pé igi kan ṣoṣo. Òun ló ṣoje fún wa àtọ̀rẹ́ rẹ gbé mu igi bíi ti bá wo bàbá kò yé mi ẹ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀. àṣepọ̀ ẹni ọkùnrin tí ọ̀rẹ́ rẹ Cecilia mú wá àṣepọ̀ ọkùnrin ọ̀hún gangan nìwọ náà mú wá. mo kú yé mo dárò tẹ̀lé bá mi o bàbá mi ò mọ̀ mi ò mọ̀ aburú ni ah, ah, aburú rè hmm. aburú rè ah. aburú ni. bàbá kí mo fẹ́ ṣe ẹ ṣàánú bàbá. sórí kò sí ṣíṣe kò ṣàìṣe mọ́ báyìí eh. àfikọ́ ọlọ́rẹ̀ẹ́ wá ọmọkùnrin wá. yé ẹ gbígbé bó jẹ́ wíwọ́ kọ́ gbèdé yìí. mo dárọ̀ mo dé tán mo filẹ̀ sí ni bàbá mo dé tán o. àfìgbà tí Cecilia kò mi ayé mi ti bàjẹ́ mo dẹ̀ ní mi ò ṣe o tèmi bá mi mo lọ jẹ́ bọ́lá ìwọ lálẹ́ wọlé tí bàbá yẹ kí ni kí ni kò sí nǹkan kan kò sí nǹkan kan ah! kò sí nǹkan kan. kò sí nǹkan kan. òjò ìgbà náà wá ń kọ́ ìgbà tó jó àtòrùn wá ń ràn nǹkan ṣójò máa wá pa mí ni. gbà <laughs> ń borí borí borí borí òde èmi pàmòrí borí borí borí òde èjì pàmòrí borí borí borí òde ẹ̀ta pàmòrí borí borí borí. bẹ́ẹ̀ lọ́mọdé bẹ́ẹ̀ ìyá mi kò lè bẹ̀ bàbá mi kò lè bẹ̀ èmi nìkan ló lè bẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́mọdé. Sunday, hey investor Arab money oya jẹ́ jẹ́ alágbèsè jẹ́ jẹ́ jẹ́ wàásù ah, mo gẹ ẹ̀rù ti bà olótú mi lè wà ń gbóná báyìí mo ní láti dé sẹ̀ríà lóhùn tí wọ́n á kọ́kọ́ bọ́ta báyìí máa gba ah, sẹ̀ríà lóhùn حكاية ẹni bí ẹni èjì bí èjì ẹ̀ta ń ta gbàá.